Tudo وكل ضلالة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí kò sí pamọ́ fún wa wípé ìjókòó àgbọ́yé alukur'an alukarim òun náà ni èyí tí a máa fi kalẹ̀ rẹ̀ sí lẹ́yìn ìgbà tí abatíkí sọ̀dátù zuhur tán a wà máa jẹ a máa mu nínú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ànẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn àmà mú àrẹ mọ́ gbádùn ẹ̀ àwọn àfẹ́ máa gbàgbé pé àbá ti ń gbá rẹ̀ lọ́wọ́ látara ìgbádùn Al-Qur'an Al-Karim àti tó bá ń gbọ́ Quran ààwẹ̀ tó máa gbó sí bẹ́ẹ̀ mi bá ń gbọ́ ààwẹ̀ tí bá ń gbọ́ hadith annabi sallallahu alayhi wa sallam yóò tó máa karama sí hmm. ṣùgbọ́n tí wọ́n lọ́wọ́ bá kàwọ́ kún kan nínú àwọn tó jẹ́ sí wípé yẹn bá ti báyìí tàbí wọ́n ń ka ọ̀rọ̀ fún ẹ báyìí ọkàn rẹ ó sì máa kò wá sí nǹkan tó wá yọ wá tó bá rí bá ń fún wa ju ká máa ṣe ọpẹ́ fún ọlọ́run ọba náà lọ bákan náà kò sí nǹkan kan tó yẹ ìwọ tó jẹ́ sí pé ọfà jùrò ni lásìkò tí a ń ka alukoran tí a ń tọrọ ọlọ́run lọ́wọ́ tó tún gbà rẹ̀ lọ́wọ́ wọ́n máa feel bad lọ́ọ́ mọ̀ pé onílò kọ́ lọ sáfíìsì ọkàn rẹ̀

أصواتكم فوق صوت النبي يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم ولا تدعوا له بالقول فكم ببعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون تحبط أعمالكم وأنتم لا تشعرون يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول فجهر بعضكم لبعض أن تحبط àná a ti sọ díẹ̀ nínú ìtumọ̀ àyà yẹn lérèfé ṣùgbọ́n ká tó bọ́ sínú ìsàlẹ̀ rẹ̀ yọ̀dà ká tó ń kọjá díẹ̀ níwọ̀nba bóyá pa ìmánì wa sókè olùwájágbe máa wà nínú àyà yìí àwa náà sì lolùwájágbe máa ètè kèfèrí o ẹni tí ń jẹ́ ajágbe máa kèfèrí àsọlọ́nù náà máa jágbe máa mọ́ọ́mì olúwa nílá dárò fáwọn ọmọ لكم فوق كرب اليمين Olúwa bá wá jágbe máwàá múmin, ó fẹ́ kí tiwọn máa dáa sí. Tó bá jágbe máwàá kèfèrí, ó fẹ́ kí tiwọn máa bàjẹ́ tán ni. Ìyẹn tí yàtọ̀ sí mẹ́ láàrin ìjágbe máa ní méjèèjì nìyẹn o. Olúwa ní Olúwa jágbe máwàá ń bíbá ìgbé ẹ̀yin múmin ní tí ń mélòó. Láàrín bíyàn bá súnmọ́ nǹkan pọ̀ ká mọ iye ẹ̀ mọ́ Allahu Akbar ìdí nìyẹn táwọn sàbíjẹ́ tó dá ajá wa lọ olúwa tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ń fà wọn létí torí pé wọ́n rí ànábì gbogbo ògbà bíyàn bá ń rí nǹkan pọ̀ èèyàn ní ma bá lo ẹ̀ mọ́ o bíyàn bá rí nǹkan pọ̀ kò ní ma bá lo rẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn olóye kan wà àwọn olóye kan bẹ́ẹ̀ bí wọ́n ti ń rí tó náà ni wọ́n máa bá lo ẹ̀ tó wọ́n máa bá lo ẹ̀ tó wá kí ìsara rẹ̀ o Gbogbo ìdẹ̀ra ọlọ́run tó lúwa bá ti fún ọ tó súnmọ́ pẹ́kípẹ́kí, à túbọ̀ máa mọ iye ẹ̀ sí bó ti súnmọ́ ètò ni ọ. Náà là ń kí ní ìsìn, dábàá náà máa ka ọ̀fáàlù sí mẹ́nu ilé kéwù lásán. Ọgọ́rùn-ún gbọ́gọ́rùn-ún mi ni. Ọgọ́rùn-ún gbọ́gọ́rùn-ún mi ni. Ṣé ọ̀wá yá máa dúpẹ́ orí eléhùn? ẹnìkan rá bàbá kiri masáyásí ẹ̀ka kiri sáwọn wáyé dákùnrin bá ń wá hafiz hafiz ní wáńtẹ̀kẹ́ hafiz.

ah nàìjíríà súnmọ́ o súnmọ́ wàláì ó súnmọ́ ó súnmọ́ ìdẹ̀rọ ọlọ́run pọ̀ ń bẹ́ o tí ó sì sí náwọn ìlú mi tí wọ́n rò kó súnmọ́ ó súnmọ́ ìjú wàlá yẹn ẹ wá máa wù ú máa wù ú ọ̀pọ̀lọpọ̀ gba níta fẹ́ sọ fún aná ní pé àwọn tàbí ànínábì rọ́bì ọ̀là hàn nítorí wípé wọ́n ń fara rọ ànínábì wọ́n rí láàárọ̀ wọ́n rí lọ́sàn wọ́n rí lálẹ́ wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ah bí ẹ̀ bá jẹ́ tí ń fìdí gbàdì tẹ́ ń fara kanra kí wọn lẹ́gbẹ̀ẹ́ lónìí kí wọn lẹ́gbẹ̀ẹ́ lánàá háyíbà yọ́ máa tẹ́kì ní yọ́ máa dínkù lọ́kàn dìndìnrìn lọ́kàn yìí tó súnmọ́ wa. ẹni tó bá kẹ́ iye ọlọ́run ń sínú àwọn tó kẹ́ ò. Hmm, àwọn torí jẹ́ súnmọ́ ọlọ́run wa bẹ́ kí wọ́n ń lọ pé ẹ kọjá ààyè yín ẹ má torí pé ẹtún mára yín pọ̀ ẹ ní ìmọ̀ yìí ẹ̀ ọwọ́ sọ fún wa pé. àdàwọ̀ bánà bí bá ti ń sọ̀rọ̀ tẹ́yìn náà bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó ohun ti yán lọ lẹ́jú tí ohun ànábì lọ. ìtì ó sì ẹ̀ ó sì lò ọlọ́run wá ní èyí tẹ́ ẹ lè máa sì lóore o tẹ́ ẹ sì ní mọ̀ pé ẹ ti ń sì í lò ló fi parí ẹ̀ pẹ̀lú pé ẹ sì ní mọ̀ náà. Nínú tẹ́ ẹ lè máa sì lò ní kẹ́ ẹ máa gbóhùn sókè lókè lókè lókè ohun ànábì tí mo rántí yín. Ẹ̀rí nǹkan ẹnu pé ọ̀gá rẹ̀ ń bẹ́ńbẹ́. Ẹnìkan wá sí ọ. Ẹnìkan sí ọ ẹ wá ń bára ẹ wá ń bára yín fà. ọ̀gá sí wà mẹ́. òun ọ̀dà sí kí sóun ní kó wọn àwọn àtìyàn ọjọ́ ní kéèsì o ọkàn wà ń bẹ̀ làtẹ́nu pẹ́ ń pariwo òun. lẹ́gbẹ̀ẹ́ ibi tọ́ga yín wà yẹn. àtẹkù lẹ́kọ̀ọ́. ọlọ́run wá kìlọ̀ fún Abubakar àti wọn mọ̀ra tí gbogbo àwa àlè ó ní ẹ gbọ́dọ̀ máa gbóhùn sókè àti ìdíẹ̀ fún wa ó ní ẹ máa gbẹ́sẹ̀ ẹ máa gbóhùn sókè táájú ohun ànábì Muhammad sallallahu alaihi ẹ má ké wala tajharu lahu wala bẹ́ẹ̀ tí ń pera yín ẹ má pè bẹ́ẹ̀ Safiu Oyèwọ́gà. Oyèwọ́gà. Eh, Abdulhakeem. Abdulhakeem. Eh, Musa. Musa. Eh, ẹ bọ́dọ̀ pé bẹ́ẹ̀ o. Nínú táà fi máa mọ̀ pé máa ní èèyàn bàjẹ́ ní kọ́ máa kókó àná ìpé yá Muhammad. Hmm. Láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa Yá Rasulallah, yá Nabi Allah, náà ni a máa ń pa nàbí sallallahu alayhi wa sallam. Ọlọ́run akọ̀ọ̀lẹ́kọ̀ọ́ débi pé bá a ṣe máa korúkọ, mo sọ fún yín lánàá yìí pé wọ́n náà lò kìí sá nábì nìkan lá máa sẹ́ẹ̀tì áyà fún á máa sẹ́ẹ̀tì ẹ̀ fún gbogbo ẹni tó bá ti wà lójú ọ̀nà àwọn ànábì ọlọ́run náà ọlọ́run bá fún ọlọ́mọ bàbá tí ń gbọ́ mi o ìwọ lọ nílànà yìí nílànà àwọn ànábì ọlọ́run ìlànà àwọn mọ́mìnì lọ wà sọ̀rọ̀ méjì ni wá bá ti wà yìí ẹ̀yin tẹ́ jókòó tí mò ń wó lọ́kàn mi ọ̀dàbẹ̀ ni pé ìlànà ànábìlẹ̀ wa ti sallallahu alaihi wa sallam àwọn kan bẹ lápá bí ǹfẹ̀ dákọ̀ o àwọn wà nílànà àwọn mùmínì ní tiwọn ẹ bá ní ẹ̀yin sùúrù ẹ̀yin àfá ẹ̀dìdì ẹ̀ tó bẹ̀ kẹ́dìdì àwọn àfá àfi dáfá àfi mọ̀mí náà mọ́ kùránì kí o ẹ̀ tó bẹ̀ kẹ́dìdì ìlànà àwọn múmìnì lẹ́wà bí tá ti lọ náà ni wípé bẹ́ẹ̀ ti máa pera yín ìwọ bàbá tó wájẹ́ sí pé ìlànà àwọn múmìnì lọ́wà tó lówá wá fún ọlọ́mọ tó há Kùránì ìwọ ló bí lóòótọ́ ṣùgbọ́n ti ju ọ lọ wọ́n á máa fọwọ́ sí bó o yípadà wàlá àtàjà bẹ́ẹ̀ tí pèrà yín tẹ́lẹ̀ yípadà mo fi sọ fún wọn náà ìwọ náà ẹgbẹ́ rẹ jẹ́gbẹ́ rẹ ní ilé ẹ̀kọ́ yípadà yí túnù àfàkíní malamkini mọ́ pẹ̀lú kọ́kọ́ wá bú kó bó tòró <laughs> àfáàdìsá. Wọ́lá bẹ̀rẹ̀ àwúrẹ́wò ní ọ̀rùn ìgbàjá ìgbà kíkó ìgbà. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀bá nàbí láyé báyìí sallallahu alaihi wasallam. Ibi tá a ti máa bọ̀wọ̀ fáni, ẹni tí ń bọ̀wọ̀ fẹ́ni tí kì í sànábì ọlọ́run nítorí pé lòdó ọ̀nà ànábì. Tó bá rán nàbí nǹkan kẹni yóò ṣe ń tiẹ̀, bàbá kan bẹ, subhanallah, níṣẹ́ sọmọ ẹ̀, ó ní ma àwọn ti jáde kìíní báyìí wọn ò pè lóko ó ní sóun gbà ó ní àwọn sọ pé o ti àgọ̀ báyìí òun rẹ̀ òun lọ ẹ́ gba ní ó ní sóun gbà wá mo ní ọgbà mo ní ara pọ̀ bọ̀wọ̀ fún ìmọ̀tọ́mọ rẹ̀ kọ́ nìyẹn bá níta kì í

Ǹjẹ́ ma pè ní ẹ o, ya Muhammad, ọ yàtọ̀ sí ya Musa o. Àsọ̀bẹ̀yìn náà náà fọ́nà na fọ́nà pé nínú Al-Qur'an nìkan olúwa ya Muhammad nínú al Tí ọ bá pè, ó sì pè ànábì ya ayyuha an-nabiyyu, ya ya ayyuha Bó ṣe bá lọ wọ́n pé ya Muhammad ó sọ wa wà yá wàkúnná ya Adam ó pè Adama Musa ó pè yá Ibrahima ó pè ya gbogbo àwọn arábí ọlọ́run ló pè lókọ wọn lọ́nà àti wọn gbogbo lódòdó ànábì wa Muhammad ọlọ́run tó pè síbò ń lọ́jà nǹkan ẹ̀ ọmọ ń ká wa lẹ́kọ̀ọ́ Muhammad náà mọ̀ ń dà pé ó ni mo fi ń yake ana pé his excellency Allahu akbar ya ayyuhar rasul ó ju his excellency lọ ya ayyuhan nabi ya ayyuhal muzammil ya ayyuhal mudaththir bó ti wá lọ nìyẹn ọlọ́run ní mo fi ń kọyín lẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ pé ẹ̀mọ́ tẹnu yàn yàn

bẹ́ẹ̀ sì ni fura pé sẹ́yìn ti bàjẹ́ torí pé ẹ fojú kéré ìwà tẹ́wọ̀ ní ẹ pé ànábì ní sallallahu alaihi wasallam ẹsẹ̀ nù yànyàn sí lásán kì í ti pé ẹ bú o ọ̀tọ̀ la bú ọ̀tọ̀ ní ọ̀sẹ̀ nù yànyàn ẹ bú o ṣùgbọ́n ẹnu pé ẹ pé ẹ fọwọ́ pé ó kú ẹ ọmọ lè ba irun yẹn ọmọ kò rà. àwẹ̀ rẹ̀ ọmọ lọ́wọ́ lọ́wọ́ hajj ọmọ ní wúlò fún ẹmà tàwíìdù rẹ̀ ọmọ lè bàjẹ́ Rọ̀ lónìí afẹ́ka tíra níwọ̀n bá yá ayọ́ lẹ́dínà àmánú, وتقدم ولكن ojú ẹ̀ tó jẹ́ ń tẹ́rù ń bà kẹ́lẹ̀ bá dàngájẹ́ náà la fi ń dà àfi ti bá ń fún ẹ̀ afẹ́ kálukú náà wà lọ́ba ti débi kan báyìí lọ́ba kilẹ̀ báyìí kílẹ̀ ò sí kì èsì pé wàá máa tẹ̀lé hẹ́hẹ́n kí á kò fèrò bọ́ba ti dún wájú àwọn tó jókòó yìí mélòó lọ́wọ́ kù mà láyé má tó tàn á máa bẹ̀rù mà àwọn àwọn afáàlá ńlá náà jókòó lápá bí wọ́n rán jùmọ̀ ọ́ wọ́n rọjúmọ́ láti bí àwọn tó wà lẹ́yìn náà ń wù ọ́ pé wọ́n fòfòfò pé àfàkín ọ̀tẹ̀jò mọ́lẹ̀ lánàá ìkàtà mọ́lẹ̀ àwọn tó bá tọ́jú mọ́lẹ̀ ni pé ó ṣe mistake mọ́lẹ̀ lọ́tẹ̀ mọ́lẹ̀ ń máa wò ó èyí tó bá ti lè ṣe láàrin ọ̀rẹ́ ìbò farabalẹ̀ dáadáa. ojú rẹ̀ ti jẹ́ntẹ́rù ń bà. tọ́ bí ẹ pé lẹ́yìn kò sì tíra lọ́wọ́ rẹ̀ tó nǹkan díẹ̀ lọ́mọ àríkà ó dojúrú díẹ̀ ó kọ́yá mọ́ ara dá ọ pé ìwọ́n náà máa ń tún ogún wáyé ní mú pépà wá àwọn kinní wọn yarí wọn sátẹ̀ látara wákàtí kan mọ́ sáà fẹ́ tẹ̀kọ̀ dáhùn ọ̀dọ̀ àmọ́ á gbé ìpìlẹ̀ wa. tọ́ ọlọ́run bá ní yáyọ lẹ́dínà àmọ̀nù lókè lọ́hùn láyé alákọ̀ọ́kọ́ kí ló fi pè wá ní àyà ẹlẹ́ẹ̀kejì náà kí ló pèpè wá. àwọn àkọ́kọ́ tí àkọ́jọ́ wọ̀ láàkín kí ló dédé tó fi dáyà ayọ́ ìlàdínà àmọ̀nà padà lẹ́ẹ̀kejì kùránì ṣe tíra ẹjọ́ ah, innahu laqawlun fasl ah, kìí ṣe lẹ́jọ́ bákan náà wà máa húwá ṣeṣe tíráwàdà ẹ̀ẹ́n àwọn máa pe ìjàpá ṣe àtijọ́ nípo kíní kankankan lọ sí báíbù ọba gẹ́yẹ̀rò lè fọ́sílì ń bẹ ó dùn wá bá hásílù ń bẹ àtìmọ́jẹ̀mú láéláé o àtìmọ́jẹ̀mú gbogbo ẹ̀ lọ́ba mẹ́bàá wọ́n náà tí ẹgbẹ́ kankan ọ̀ká ọ wà sọ pé tọba kàláàrin wákàtí kan kí ló gé èdè rẹ̀ ló ti ń ká ọmọ pé kí a ní ń wì yìí ọkà máa gbọ́ díẹ̀ díẹ̀ yìí kí wọ́n lọ́pàá tí wọ́n fi á repeat repetition yá ayọ́ àlàjì náà àmọ́ lẹ́ẹ̀mejì wọ́n ní wọ́n ní áńsà náà ní pé ká máa sọ báyìí pé wọ́n ní yọ́ máa padà lọ síbi pé kí ló fàtáyà yìí gan sọ̀kalẹ̀ sábà díẹ̀ kéèsì gan tó ṣẹlẹ̀ kọ́lọ̀hún tó wá mú solúsàn wá. wọ́n láwọn sọ pé áńsà ni pé sábà bíi ayẹyẹ lẹ́ẹ̀kejì tó fi sọ̀kalẹ̀ ọ yàtọ̀ sí sábàbí ayà alákọ̀ọ́kọ́ tó fi kíni àwọn tí wọ́n ń pè níbi ayà alákọ̀ọ́kọ́ àwọn kọ́ ni wọ́n ń pè ní gẹ́rù dínà ònà bìnnàbọ́rí wọ́n ní àwọn ni wọ́n ń pè níbi ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà bá ti fẹ́ máa sọ léyìn náà o má gbàgbé òfin o ṣẹ́mà pé bẹ́yàn bá ń lọ ọmọ tó sọ pé òfin tó ń bẹ̀ ń bẹ̀ o òfin náà ni pé bá a sọ pé ìtọ́kọjú sókè lọ́hùn àti ìtọ́kọjú ìsàlẹ̀ lọ́hùn ayà alákọ̀ọ́kọ́ kọjú sí mashrik ayà ẹlẹ́ẹ̀kejì kọjú sí magrebi wọ́n á lọ mọ̀ pé wípé al-ibratu bi umumil lafz la bi khususis sabab a ní máa sọ pé ń gbọ́dọ̀ pé Abubakar lọ́lọ́mbáwí ń di ayé alákọ̀ọ́kọ́ àti wọ́n máa kọ́kí ní o kọ̀kan kí ni ń tọ́ba ilé bá imú àbí tọ́ba ti bójú ó ti bá mú ń tó bá ilé bá àwọn tó jù ọ lọ àtẹ́gùn ń gbé elélùbá àbí wọ́n ń gbé ní ọ̀ngbálásọ ọ̀ngbásọ olóògbé wa ń wòran pé ńgbọ̀ bá dọ́dọ̀ mi ní tó máa palẹ̀ mọ́ elédùbọ̀ kí ni sọ ọba sàhábí ńlá tó ju gbogbo wa lọ ọwọ́ àṣọ pé kọ̀ọ̀kan wọ ìwọ gan lọ́kọ́kọ́ kà kó tó kan àbúgbàkì náà pé àlẹ́ ìbọ̀rọ̀ tú. wàlá sí ìyàmán. wàlá sí ìyàmán. وقد روي بأن سبب نزولها غير سبب نزول التي قبلها. wọ́n ti gbà wá nú àwọn rìwáyà àti pé ayé ẹlẹ́kìtà wà ń bẹ̀ pé látọ́rọ̀fà àwọn yìí wọ́n ní sábàbí tó fi sọ̀kalẹ̀ wọ́n gbà wá bóyá tẹ̀ sábàbí tí alákọ̀ọ́kọ́ fi sọ̀kalẹ̀ bó lọ́wọ́ rí kàmáńtà yára. wọ́n ní àwọn tó ní ayé ẹlẹ́kejì yẹn òun ò gòkè débi tí Abubakar àti Umaru tí wọ́n dé yá ayọ́ alladhina amanu àkọ́kọ́ ọ́n yá ayọ́ alẹ́dí náà mọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ ń bá àwọn àkọ́bá fọ́tò dúnìyà nínú àwọn mọ́mìnì ọ ń bá wọn sọ̀rọ̀ èyí tí ò tó àwọn alákọ̀ọ́kọ́ náà tí a bá ní ká túmọ̀ ẹ̀ ní ìsìn pé yá ayọ́ alẹ́dí náà àmọ̀nù mò ń pẹ̀yìn tó jẹ́ sí pé máa ní ti gòkè dáadáa tanyanyan ṣùgbọ́n ẹ kù bí kan díẹ̀ ayé ayọ́ alẹ́dí náà mọ̀ ẹlẹ́ẹ̀kejì mò ń pẹ̀yìn tí máa ti gòkè tanyanyan ṣùgbọ́n ẹ kù bí méjì tàlákọ̀ọ́kọ́ wọ́n ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ọkùnrin méjì a máa sọ pé báwọn lọ́fà tó fà tí wọ́n tó fi pè wọ́n ká máa wà á da lórúpọ̀ mọ́ ní wọ́n fi dá wọn pè lọ́tọ̀ jù wọ́n ní sábà bí irun àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì. Hmm. tàwùfí àtún nàfàkọ̀ náà wàhádá. wọ́n ní tọ́fà tí wọ́n fi kọ́kọ́ wọ́n wá bí ọ́ lè rè kí lọ́fà tí wọ́n fi wá bẹ̀rẹ̀ pẹ̀lú Abubakar àti ọmọ rẹ̀ yá ayọ́ lẹ́dínà àmọ̀nù tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí máa ní wọ́n ga jùlọ ká tó wá lọ bá àwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n bá bí ọ́lẹ̀ lèdè kí wọ́n ní wọ́n ń sọ fún wa pé ká kọ́kọ́ tún ẹni tí ò yẹ ká bá ń bì kan ká kọ́kọ́ tún sí náà. ká tó lọ máa bẹ́ẹ̀ tó jẹ́ sí pé kò sí láì fi ọgbọ́ alè bá ń bẹ̀. háyà alásọ́lá wọ́n pè wọ́n ẹ̀sìn jókòó wájú ṣọ́ọ̀bù ń bẹ̀. àwa rí ọmọ tí ń kọ́ṣẹ́ àbí kí n túmọ̀ táyé lẹ́yìn àwọn tẹ́ ń lẹ táìsì àrí ẹ̀ tí ń kọ́ píntín àfáà sáàkìrù tí ń kọ́ tí lọ́rin àbí àwọn ará wọn yẹn mẹ́ta níwájú ṣọ́ọ̀pù ń bẹ̀ yẹn wọ́n ní hayya ala wọ́n tún ṣe kọ́ ọmọ Allahu akbar Allahu akbar wọn ò dìde àbí àwa gbọ́ ìwò òdìdí hafibul Qur'an kẹrin ó tún wà ní sálífù sanawi àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí àti wọ ẹni tí mo lè bá wí ní lápèjúwe níbo ló yẹ kí n ti bẹ̀rẹ̀ jàmáà ìwọ ni ó pè hafibul ó pè wọ ó pè mi èmi ni ìwọ ni ìwọ ní kọ̀kọ́ bá wí náà pé tí a bá jẹ́ pé a fẹ́ lù yín ní pàtà màá lù ó rí èyí píńtà kankan yẹn kankan yẹn mo bá nà lẹ́yọ káàdì méjì òtítọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀fà tó fi jẹ́ sí pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Abubakar àti wọn mọ̀ kí wọ́n tó wá sọ̀kalẹ̀ bá àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn èyí ò ní wọ́n ti wà lákọ̀ọ́kọ́ gbogbo yíwa bá wọn ẹlẹ́ẹ̀kejì wà lẹ́yìn tẹ́lẹ̀ kàlámù lè mú kàrà kàlìkàlámù lè mú jàrà wọ́n náà tó lè sọ wípé bá àti ẹ̀ lọ bẹ̀rùn ká tún túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà pé yá ayọ́ ladínà àmàlú méjì tó wà wọn ẹ ti ẹ̀ dá padà pé ojú kan náà lọ́lọ́ àtòkè lọ́hùn àìsàlẹ̀ lọ́hùn méjèèjì ń bá Abubakar wí radiyallahu ta'ala anhu àti wọn àti gbogbo àwọn tàbí tá a bá sọ bá nìyà wọ́n ní kò sí láì fi pé a kàn mú wá láti repetition a fẹ́ pààrà rẹ̀ a sọ pé Kùránì ìsìtì rẹ̀ jọ ìjànpè ní ìwé ẹjọ́ ní ìwé ẹjọ́ tó ṣe pé tó bá sọ̀rọ̀ ká lókè tó sọ ń sálẹ̀ ẹ̀ ní mọ̀ yàtọ̀ láàrin ọ̀rọ̀ ọ̀tàlẹ̀ sí ọ̀rọ̀ àtòkè ṣùgbọ́n tá a bá rí yàtọ̀ láàrin ọ̀rọ̀ ọ̀tàlẹ̀ àtòkè kì í ṣẹjọ́ lélẹ̀ wọn wọ́n lọ sọ fún ayé pé wọ́n rìpíìtì ẹ̀ láti fi hàmẹ́ ibi ọ̀rọ̀ tí mo sọ lókè àti tìsàlẹ̀ ẹ̀ papọ̀ ojú kan náà gbogbo ẹ̀sìn kínní ní gbogbo ẹ̀ wà wọ́n ní àmà túmọ̀ ẹ̀ bánu ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ni wípé wọ́n fi halẹ̀ mọ́ tán pé wọ́n rìpíìtì ẹ̀ pé ayọ̀ làbí náà àmà nú wọ́n fi halẹ̀ mọ́ tán ẹgẹ́ bá ti máa ń bi ọmọ léèrè pé bàbá Hamza fẹ́ bá Hamza sọ̀rọ̀ Hamza ń bẹ́ ń bí bàbá Hamza fẹ́ bá Hamza sọ̀rọ̀ lápòjúwe ọwọ́ ni Hamza mọ̀ dáhùn. Hamza Hamza ẹ̀mí ló mọ̀ pé ọ́ Yorùbá náà máa ṣe bẹ́ẹ̀ Yorùbá náà máa ṣe kí ni a máa ṣe bẹ́ẹ̀ wọ́n pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta kí ló fẹ́ mú jáde ńbẹ̀ tó fi pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta nì ọ̀nbọ̀ stamp ẹ̀ pé etí rẹ̀ mélòó nù ó yẹ kọ́ ọmọ pé ọ̀rọ̀ tó fẹ́ bọ́ ọsán gbà ń nì ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tó tóbi pọ̀ ní bàbá fi pè mí lẹ́ẹ̀mẹ́ta hmm. bọ́lọ̀ ń pè ọ́ lẹ́ẹ̀mejì láàrin tí ó yẹ kí tìtẹ́ náà ṣe kí ni ọ̀yá wa pé méjèèjì kí n gbọ́ yá. Ẹlẹ́ẹ̀kejì wá sọ pé yá. Ìwà ìṣẹ́yìn náà lọ́wọ́ náà lọ́wọ́ báyọ̀ wọ. تكن فوقهم في الليل ولا تجعلوا له بالقول كتم بعضكم لبعض أن تحبط أعمالكم أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ǹjẹ́ wa mọ̀ ibi ńgbà tí àyà yìí wá sọ̀kalẹ̀ ó fùlọ́ bìkan ò látọ̀rọ̀ fáwọn aṣọ àtàkùn fọ́kọ̀ sọ́tì nàbì yìí وفي صحيح البخاري قال ابن أبي مليكة كاد الخيران أن يهلك أن يهلك أبو بكر وعمر رفع أصواتهما عند النبي صلى الله عليه وسلم الله أكبر wọ́n لا ترفعوا fáwọn فوق صوت النبي sọ́tì nàbí tí ń تابعين ayáyí ابن أبي tàbí rahimahullah ó ní a káàdàlì khayyaran àwọn méjèèjì tí sí abúbákìrì tó jẹ́ sí pé òkè ní wá tí wọ́n mọ̀ fẹ́ bàjẹ́ látara tí wọ́n gbóhùn sókè lásán lọ́dọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam gbogbo wa lẹ́ni tí ń gbé ní tó jóhun lọ sókè níwájú ànábì sallallahu alayhi wasallam níbi ayàtà wà pé látàrí fàárún aṣọ àtàkù asọ́ọ̀tù ohun àti kọ́ọ̀lù wà látẹ́jì àrúlàwó belfast nǹkan àkọ́kọ́ òun náà ni assault assault ẹlẹ́ẹ̀kejì òun náà ni kíni alkọ́wù wọ́n ní ẹ má ṣe sọ́ọ̀tù òkè ẹ sì má ṣe ọ̀rọ̀ náà sọ́ọ̀tù ni ohùn kọ́wùlù ni ọ̀rọ̀ ẹ má ṣe sọ́ọ̀tù sókè ẹ sì má ṣe ọ̀rọ̀ náà sí òkè méjèèjì náà lè lọ fún wa wọ́n ní ah, ẹ gbọ́dọ̀ dánwò tọ́bọ̀ wá rí bá nù tí ọ̀wá yẹ kọ́ wọnú ara wọn ní yàtọ̀ ń bẹ́ńbẹ́ o àsọ́ọ̀tù wọ́n ní sọ́ọ̀tù zabuzabatun qad tahmilu ma'nan wa qad la sábà ní sọ́ọ̀tù ohun wọ́n ló lè nítumọ̀ ó sì lè má ní ìtumọ̀ kí lè lẹ́hùn ohun ohun nù àbí tó ní túmọ̀ wọ́n ní sọ́ọ̀tù kọ́ọ̀lù ní gẹ́bí ń ta kọ́bí yahmilu ma'na a máa ní túmọ̀ ń tiẹ̀ ṣùgbọ́n túmọ̀ ta ní máa ní òun qad yakunu mufida wa qad la yakunu mufida ohun àbí ọ̀rọ̀ a máa ní túmọ̀ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ lè wúlò ìtumọ̀ ẹ̀ lè ti ó lè má wúlò kí èèyàn sọ pé ah, a àdúpẹ́ fún ọlọ́run ọba ààwẹ̀ di yóò di márùn ní òní onítùmọ̀ àbí onítùmọ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ wúlò àbí òwúlò òwúlò ṣùgbọ́n ọlọ́run àdúpẹ́ mẹ́rin márùn ó di lónìí má sọ tí ń sọ tọ́ọ̀bà gẹ́ẹ̀tì bí mọ́ ń lọ dákùndákẹ́ ààwẹ̀ ó di márùn lónìí ọ̀rọ̀ nù ó sì yẹ gbogbo wa àbí márùn dìló ààwẹ̀ márùn dìló ààwẹ̀ ó nítumọ̀ àbí ò nítumọ̀ ẹ̀rí nǹkan àwọn kan sọ pé ò nítumọ̀ ó nítumọ̀ Ah, ah, ọmọ àwẹ̀ ọmọ túnmọ̀ àwẹ̀ márùn ọmọ túnmọ̀ márùn ah, ṣùgbọ́n kò wúlò ní kò wúlò ní wọ́n ní kọ́ wúlò a máa jẹ́ méjèèjì báwọn mo fẹ́ kí ẹni tó bá súnmọ́ mi kọ́ wà intelligent kó kọ́ mọ gẹ̀ẹ́sì dábà nítorí pé a máa dààmú wa padà sẹ́yìn náà kọ́ wúlò náà wọ́n wá ní gbogbo tí wọ́n bá ń pè ní kọ́ọ̀lù òun náà ní sọ́ọ̀tù àgbọ̀ntàwí gbogbo tí wọ́n bá pè lọ́rọ̀ òun lòun kì wá ti gbogbo tí wọ́n ń pè ní ohun ní ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ ohun sì ni àbí ọ̀rọ̀ tí mo ń sọ èyí ohun ní ọ̀rọ̀ náà sì tún tó yọ abáhùn wọ́n wá ní èyí tí wọ́n kọ́kọ́ lé lọ fún wa ń bi àkọ́kọ́ òun á ah, wọ́n lọ lágbára o látàrfà àwọn àṣùwátàkún ẹ gbọ́dọ̀ gbé ohun yín yálà ohun ọlọ́rọ̀ ni aláhùn àṣí bí ànábì bá dúró báyìí sallallahu alaihi wasallam kánàbí ń sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n wá sọ̀rọ̀ sókè tó wá borí ọ̀rọ̀ ànábì àti òdì dáràn bákan náà bánàbí bá dúró báyìí ṣùgbọ́n ó gbé ìlú lọ́wọ́ wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ọwọ́ ń gba bàbà bàbà bàbà ọmọ ti dáràn pé òun ọ̀daràn ebi ọ̀rọ̀ ni ẹni ká má sọ sọ fún pé ọlọ́run sọ pé láàrín bí wọ́n náà ti wọ́n bẹ̀ ẹ̀yẹn ni wọ́n ní ìyàtọ̀ ti bẹ sọ́wọ́tò àti kíni àti kọ́wọ́lò والمراد بصوت النبي صلى الله عليه وسلم mélòó la pín sí méjì ni ya ma ni fawqa sauti nabi ẹ má gbóhùn yín kọjá ohùn annabi wa muhammad sallallahu alaihi annabi wa lóhùn méjì ìkan hàn sí gbogbo ayé ìkejì wa hàn sáwọn onímọ̀ táwọn onímọ̀ bá ti wá rí ọ̀nà yẹn ní kan sọ fáyé náà káyé náà ò lè bàá mọ̀ kọ́mọ́ bá ti máa jìn sọ́fìn òun sì ló léwu ju ti alákọ̀ọ́kọ́ lọ kí ni sóòtù àkọ́kọ́ ànábì sallallahu alaihi sawtuhu al-masmu' wa huwa al-aslu fi hadhihi al-aya ohun ànábì tá ń gbọ́ pèntètè báyìí ànábì sọ̀rọ̀ mọ̀ ń gbọ́ létí mi báyìí mọ̀ fi tí mi gbọ́ báyìí wọ́n ní ohun àkọ́kọ́ ni ohun gangan ni ìpìlẹ̀ àyà yìí torí pé ńjọ́ tó sọ̀kalẹ̀ wọ́n mhm. tó ẹlẹ́ẹ̀kejì ní ohun ànábì òun náà ni ohun rẹ̀ tá ń gbọ́ ah, ohun rẹ̀ tá ń ah, wọ̀sọ́wọ́tò ohun rẹ̀ tá ń kìí sí ń gbọ́ ah, à ń kà á sì mọ̀ fún lọ́kọ́kọ́ sọ lóhùn jáde ṣùgbọ́n ohun tiwa ní jáde ń tiwa abáka àdìsí ànábì ní ìsìn sallallahu alaihi wa sallam ó dá wa lójú àdíìsí ti ní ohun tẹ́lẹ̀ làwọn tó gbọ́ fi gbà wá tó fi dọ́dọ̀ ti wà ṣùgbọ́n ohun tàwa ní ń gbé jáde máa fi wà sọ́ọ̀tù masmur ohun rẹ̀ tá ń ká wọ́n lò bẹ́ẹ̀ tí wo ń ká Muslim wà ń gbogbo tíra gbogbo àdìsí kọ̀ọ̀kan náà tí wọ́n náà bá mú jáde náà tó bá ti ń kà ó ti gbé ohun ànábì tá ń kà jáde. léyìí tí ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ pariwo tí wọ́n bá ń ka àdìsí ànábì Muhammad sọ̀rọ̀ mọ́ torí pé àgbóhùn ànẹ́bì mọ̀ sallallahu alaihi wasallam náà mọ́sálà ń bọ̀ padà náà àmọ́ bí táà ti ń gbóhùn ànẹ́bì náà padà sallallahu alaihi àbí tí ànẹ́bì ti ń sọ̀rọ̀ bá àti ẹ̀gbọ́ sallallahu alaihi wasallam àgbóhùn ànẹ́bì ṣùgbọ́n tánàbì ń sọ̀rọ̀ bá àti ẹ̀gbọ́ ṣùgbọ́n ó ń fohùn jáde sallallahu alaihi wasallam وإذا كان الصوت هذا التفسير فلا بد من تفسير وضع المذكور في الآية. طب tá a bá ti wá pín sọ́wọ́tù ohun ànábì sí méjì báyìí هيك ما adar bila tarfa ounna ayek mo ti melo me bala da o ara be ni pe ton oro e ka ton ki o لا ترفعوا وعلى ذلك نقول رفع صوت المؤمنين فوق صوت نوعان إذا إذن رفع صوت المؤمنين فوق صوت النبي صلى الله عليه وسلم كم؟ نوعان òun náà pín méjì gẹ́gẹ́ bí ohun ànábì náà ṣe pín sí méjì ọ̀yà alákọ̀ọ́kọ́ kí ni. àwọn ìsìnmá náà ntó rọ́dùnà hadithahu hadithahu. ربنا حديثه أو السنة أو سنة من سنة من سننه وعدم قبولنا من وقع القول عليه الصلاة والسلام. إذا مجنا نتوانا أكمل láwa mọ́rin sọ́wọ́tù nẹ́lìmọ̀sùmọ̀ ohun wa tá ń gbọ́ ìyẹn yọ́rọ̀ ma bá wọn sàbí ànábì radiyallahu anhu àwọn tí jọ gbọ́dọ̀ yín ń gbọ́ tá ń gbọ́ gbọ́dọ̀ gbé sókè ohun ẹlẹ́ẹ̀kejì náà ni tí a bá ilé mọ́gbà hadith kan kódà kọ́ bá gbogbo ẹgbẹ̀rún kọ́ wá kan tó sì dájú pé tó bá ilé dá padà ìwọ náà ti wọnú ńlá tárùfà báyìí masala àwọn abẹ́ wọnú masala kékeré kan masala ńlá wọn ni a máa fi masala kékeré ma gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ló tóbi ọ̀yà masala ńlá kan ọ̀yà. mọ̀nkánà bìdíwá lè fọ́tò lè ṣẹ̀rí. àrí sọ̀rọ̀ àti wọ̀sẹ̀rẹ̀ so ẹ ń bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ sàárẹ́ ànábì ní Madina alayhi salatu wassalam wọ́n ní sí èyí tá a pín sí ọ̀rọ̀ yìí sọ sí òun náà lè lò ó tó bá wí tó bá wí àbí ọ̀bá yàtọ̀ kàkí ń gbọ́. man kana bi diwari qabri sharif wọ́n ní tí náhàyò yìí látọ́rọ̀fà àwọn tí a wí tó mú ẹni tó bá tó ń bi sàárẹ́ ànábì náà sallallahu alaihi máa gbọ́ ó níbi tá ń lọ èyí bẹ́ẹ̀ náà láà bọ̀wọ̀ fúngbà tí ó kò láyé sallallahu alaihi àwọn nǹkan tí ṣẹ̀rí àwa ní ká yọkú ń bẹ láàmà yọkú ń bẹ pé àyàfi àyàfi àyàfi mẹ́sílú kàìsí àdáni kàìsí àdáni láti ní àdáni jẹ́mọ́ òzùnù lọ́sọ̀rùn etí ẹgẹ́ bí irun pípè ọba màdínà ní ìsìn ẹni tí ń pè ní masájà nábì yóò halẹ̀ mọ́ tí ó ké gbogbo sanwó orí ti gíní wà lọ wá sàkíyèsí níbi tí ẹni tí ń pèrún tí máa pèrún ẹ̀gbẹ́ ilé ànábì lọ́wọ́ sọ́lọ́lọ́ ta ló wá súnmọ́ sàárè ètò báwọn ọ̀yọ̀ wọ́n ní sẹ̀rí àsọ fún wa pé ká gbóhùn òkè ńbẹ̀ wọ́n eléhùn òsì ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni káka àdìsí àti màmí ìfẹ́ tí bá ń kọ̀yàn kéwú tí bá ń kọ̀yàn kéwú ní masáàtì ànábì sallallahu alaihi wasallam ó lè gbóhùn òkè ah, ọlọ́run kẹ́ àfáà wa kan rahimahullahu ta'ala hún kọ́ sí nígbà bá ní ọlọ́run kí àfa àwọn kan hún ní tí hún lẹ́wìí àbó sí rahimahullahu sheikh wa amaru falata Allahu akbar ọ̀rẹ́ ni wọ́n jẹ́ fún sheikh wa abdul muhsin abbad ṣùgbọ́n sheikh amaru uh, falata wọ́n ju sheikh abbas lọ ṣùgbọ́n wọ́n jẹ́ ọmọ rìn papọ̀ wọ́n fẹ́ràn ara wọn wọ́n jọ máa ń sáwàdà lẹ́ẹ̀kọ̀ kan láàrin ara wọn Allahu Akbar Sheikh Amar Falata ohun wọn ká ọkẹ́ la ilaha illallah Muhammadur Rasulullah tí a bá ń kọ́yàn ní kí ó báyìí láì ló máìkì ọ máa gbọ́ tí a bá ń sọ̀rọ̀ ní báyìí ọ máa gbọ́ ní phase two máa dùn ọ máa gbọ́ kíkì ohun bó ṣe kí tó nínú àwọn ìmọ̀ tọ́lọ́run ṣe fún wa ó ní pé àga ti máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ lẹ́nu ọdún mélòó kan tí mi fi bá wọn kan tó kú láyé nínú masjid Nabawi òun àti ọ̀rọ̀ dọ̀jọ́ pẹ̀gbẹ́ ti ara wọn báyìí ìyẹn ni pé tòsí ilé ànẹ́bì sallallahu alaihi wasallam nǹkan ti yí padà ẹni tẹ́ ń lọ Mákà ní ìsàbí múra ah! àwọn èèyàn ti jẹ̀gbádùn ẹni tẹ́ ń lọ ní ìsàbí ah! àwùjọ àti náà wà mí ha ah! àwọn èèyàn ti jẹ̀gbádùn abádé ara wọn báyìí ọ̀nà falafala bó ṣe wò ní ìsìn ah kí ni ń ti ráyè wọlé náà ìta ìta ló ti o ìta nǹkan ó lè títì gan ní ọkà ọmọ títì orí títì bó ti wọlé wọn ọlọ wọn pé àwọn tó wà nínú ilé gbọdọ fi kíni wọn jáde náà ọwọ́ àlejò pé wákàtí méjì lè ah Allahu Akbar tí opportunity máa lò ó ò ní nígbà tí opportunity wọn ò bá sí ẹ̀mí ah, bá lọ bàbá tí mo bá ti fẹ́ máa ti tuma fún wa á ní afẹ́ lọ lọ́wọ́ tó àwọn afẹ́ lọ mú ní ẹ̀mí òwúlẹ̀ jẹ́mi ọ̀bá àwọn ẹ̀sẹ̀ ń ṣe wàhálà ní ṣe ṣe wàhálà èmi ti jẹ́ tèmi. Ah, ẹ̀ afẹ́ jọ lọ́wọ́ dọ̀ afẹ́ kì í ṣe àhájọ́ bìlà aṣíwájú ah, nítorọ̀ ọ̀run dáadáa tẹ́lẹ̀ ẹ̀rù kò ní ó lọ gbogbo tàwáàfù méjèèjì rẹ̀ ọmọ láàyè ọmọ láàyè tí ò sí nǹkan kan jẹ́ ó ti ọ̀pọ̀ tẹ́ńtì kan jẹ́ ọ̀pọ̀ kó bẹ́ẹ̀ gbogbo ọjọ́ twenty four hours ẹ̀ ní ọ̀lọ́ nítorí fótó ńlá hajar al-aswad bàbá délé báyìí yọ́ máa fún mi jóra rẹ̀ ìgbé ara ń romi ẹ̀gbẹ́ romi ẹ̀sìn romi almuhim bàbá wa amar falata rahimahullah ta'ala nínú àwọn àgbà àfáà madina ni wọn tí wọn wá ní ìjókòó lẹ́gbẹ̀ẹ́ rọdọtù nàbí rọdọtù sharifa wọn wà lẹ́gbẹ̀ẹ́ bẹ tí wọn bá ń kọyàn kí ó báyìí ibi ọmọ àti kíni yọ́ ma mi ní ọlọ́wà ní látàrúfà ọlọ́wà ní látàrúfà wọn àṣọ́wátà kún fọ́kọ̀ sọ́tí nàbí sáwọn wá ń gbóhùn sókè ń bẹ̀ wọn ni kwẹ́sàn ẹ̀dá mi lóhùn tẹ́ ń gbóhùn sókè ń bẹ̀ ni ẹ̀dá mi lóhùn à èèyàn kítílẹ̀ mi ọlọ́wà sí látàrúfà ẹ̀tùn nílá ọ ń gbé ókè àbí ògbé ókè kí wá ní ń gbé ókè ìmọ̀ ẹ̀sí gbà ọya kíwúkíwú àyíkótẹ̀lì máa dá ayà tó ọba sọ á sọ fún ọ pé wọn gbóhùn òkè wọ́n gbóhùn òkè wọn ò sí kíni wọn gbóhùn òkè wọ́n gbóhùn òkè ní ìtẹ́yìn gbọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam wọn sí kíni wọn ọ̀gbọ́n wọn òkè kí lọ́fà á lè ánìyàn kìí sóhun tààrẹ ní ń gbé sókè wàyí nàmá sọ́ọ̀tà tàbá ní àwọ àkíkà rẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá ah, ọ̀rọ̀ ta ní sọ jáde ohun azina Òun lọ́yọ̀ ń dá fún agbé ká máa bá lèkò à ń ní ọláwọ̀ ààyà. Ẹ tó ní bá lèkò tó ní ẹkí ó ní ẹ máa sọ́ṣẹ́ sí ẹ̀yàbó ní pariwo dáadáa. Ó yẹ wí ókè ní. Wọ́n ní a sọ pé látàrọ̀ pàrọ̀ àṣùwà àtàkùn láwọn bá sọ́rọ̀ sí ohun tí yí náà ni ẹ máa gbé ṣùgbọ́n ohun ọlọ́run ohun ànábì sallallahu alaihi wasallam ẹ máa gbé. Àmọ́ أما إذا كان الكلام الذي يرفعه هو كلامه هو فليس له ذلك. tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ ara tara ti ẹ̀yìn wá ń gbé sókè ń bẹ́ o tí ì sọ̀rọ̀ ànábì ọwọ́ bẹ́ o nídìí sàárẹ̀ ànábì sallallahu alayhi wa sallam. قال العلماء يكره رفع الصوت عند قبره. àwọn onímọ̀ ń sọ mo ti mọ̀ fún òlérí yẹn àwọn onímọ̀ ń sọ yí pé yukrahu raf'u sawt 'inda qabri wọ́n ní kò dáa kò bójú mu kò bálàkáyé mu kíyàn wá máa ké nídi tàrí ànábà Muhammad sallallahu alaihi wasallam kama yukrahu fi hayati ẹgẹ́ bó ti jẹ́ sí pé ńgbà tí ń bẹ láyé náà àbúrò máa sọ̀rọ̀ kí mẹ́ ẹ̀yin tẹ́ ń lọ tẹ́ǹtẹ́ umra tẹ́ ń lọ Madina ẹlẹ́mí ọlọ Madina yóò tún fi gbárù ẹ̀sẹ̀ wálé ni nídi tàrí náà pé òjíṣẹ́ Ọlọ́run yóò rọ̀ sólẹ́lọ́ nídi tàrí yóò rọ̀ sólẹ́lọ́ àmàkó tí ń pẹ́tẹ̀ lọ lé ní ọ̀nkẹ́ ń sàárẹ́ ànábì sọ́rọ̀ bá wà lèwọ̀ àbíkọ́ máa sọ rárá tó ní ọlọ́ọ̀nù àmà sàárẹ́ àná wàtẹ́ ìdè sáàdàdé àrí ó ti rẹrù ẹ̀ṣẹ̀ wálé sẹ́mà ní kílẹ̀ rí ẹ̀ olúwa sọ pé láàtà ọ̀fà Ọwà gbọ́ kìsọ Umar bin Khattab radiyallahu ta'ala anhu. Ah, nínú Sahih Bukhari lọ́wà tó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ó ní ọya. Wọ́n ní ọwà nínú Sahih Bukhari lọ́dọ̀ Amir al-Mu'minin Umar bin Khattab, Umar àgbà, Umar Alifa Nabi radiyallahu ta'ala anhu. Ọwà nínú Madájíjọ́ kan, ọwà gbọ́ ohun kan, wọ́n sọ̀rọ̀ nínú masáṣí òjìṣẹ́ ọlọ́run ohun àwọn méjèèjì ti lò òkè wọ́n sọ pé bíbà tí wọ́n sọ pé èlò lọ́ra èlò lọ́ta ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kíní kan wọ́n sọ̀rọ̀ bíbà tí wọ́n ń sá wọn mọ́bí tí wọ́n wà ní tó ń ṣe ní nàìjíríà má dánwò ní masáṣí ànábì o pálapàla tó ń ṣe masáṣí tí wọ́n mọ́ gbé lọ sí masáṣí ànábì o sọ́lọ́wọ́ a lè sọ pé kò sí wúrì di masáṣí ànábì láìlá aláàlá tó ọba ṣe bẹ́ẹ̀ tí ẹ ta orígbò ní gbalada kankan Allahumma salli ala sayyidina Muhammad kò sí ní maláàjá ànábì ọ̀yà ẹ̀sọ́ ẹgbọ́nà tó bí Allahu tó ọba dẹ́rẹ́wò ní maláàjá ànábì na wájú ọlọ́run Láàrín wọ́n ní wọ́n bọ̀rọ̀ Khattab radiyallahu anhu wọ́n wá rọ́kùnrin méjèèjì yẹ́ wá fún wa pé ah, ah, wá dé pẹ̀lú ẹ̀yìn náà pè ní bẹ́ẹ̀ mọ́ bí ẹ wá yín àti ní táà máa wínú tá a bá ti tẹ́ ẹni tí bá ń ṣe pàlàpàlà láàyè ọ̀wọ̀ ní ọ̀wá lè kí ó kó sì máa gbọ́ orin ọmọ bí tọ́ wà ní ọwá lè kéwú ọ̀tún wá ọ̀tún obìnrin níwòkú wò àbọ̀ wípé àtẹ̀dìrìyà ni àyìnà àǹtúmà ṣé ẹ̀ mọ́ bí ẹ wà yín. ẹ̀ mọ́ bí ẹ wà yín ọ̀n gbà àwẹ̀ lọ́wọ́ gbogbo wà bàjẹ́ tó ń ṣe káàrò tó dé ló tún ṣe àṣọ́ màṣíkò tọ́ wá ní ọmọrùbá ọmọrùn kàtọ́ ọ̀rọ̀bíọ́lá wọ́n àdìyàn lè rí báhùn ó ní àtàdìrì ẹ̀yìnà wọn ò lè dáhùn àdíìsì gbé áńsà àwọn mi ó fi yá pé wọ́n gbẹ̀ jìnnìjìnnì wọn ò lè fèsì wáyé náà ẹ̀mọ́ àsìkò tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ òun ẹ̀ ti mọ̀ pé àtẹ̀jẹ̀dá ìsì fàámù ilé òun kwẹ́sàn ńlá léṣe ń kárí nìkan ẹlẹ́rù ìsì fàámù dẹ́rù bá ní bẹ́ ọgbàjá rẹ̀ àwọn náà bá sọ pé ah, ah, òun ò lè dáhùn ó máa rúkọ́ kàtọ́ bá sọ pé ó tún sọ fún wa pé ok tẹ́ ẹ̀ bá ti ẹ̀lẹ́ fèsì ẹlẹ́ mi ẹ̀yìn náà àǹtúmà mo ẹ̀ ti wá ẹ̀yẹ̀wò min àìrà ń túnmà sókò lẹ́ti wá ní abẹ́ ìṣẹ́ èèyàn ní àbúrí yìí dàrú ní gbogbo àìrà ń túnmà bóde wí ní ọ̀rọ̀ bínú ni a gbọ́dọ̀ máa bínú tí yàn bá ń lùgbà ṣe tí bá ń tẹ́tẹ́ bọ́sẹ̀ ní òfin ọlọ́run ọba ah, tọba pọ̀ ní ẹ̀tẹ́ kó bínú sọ́mà rẹ̀ nítorí pé kò sí tọ́lọ́run dáadáa bínú sí ìyàwó rẹ̀ kọ́ bá ṣe ó dì tó dé pé kò sí tọ́lọ́run dáadáa ah, màmá bínú sí bàbá àti ìyá rẹ̀ ẹ̀tún lè ti gbọ́bà ọ̀fọ̀gbọ́n ah, ah, ọ̀fọ̀gbọ́n ẹ̀wẹ̀ máa sọ fún ẹ̀ nígbà wá sọ fún ọ pé mìnà ìlà ń túmọ̀ àà gbọ́bà wọ́n yà tètè sọ̀rọ̀ pé kọ́ọ́lá mi ah, wọ́n ní tọ́ìfù kòókò tọ́ìfù láti wá ń já ọlọ́run yọ yín ọmọ ọ̀rùn kàtọ́bà bá pé láòjá tó kó má bárùbà ọ bá ṣe pé ọmọ Màdínà ní ọmọ ìlú ẹ̀sìn ọmọ ìlú mọ̀ ọ̀pọ̀ ọmọ máàdù ní ọ́ ọmọ ọ̀rùn kàtọ́bà ní kìí sí lílùsù ẹ̀ṣẹ́ mẹ́ta kọ́ mẹ́wàá kọ́ ọ jẹ wáyà ara rẹ̀ ó sì yá ọjẹ kòbòkòbò ara rẹ̀ ó sì bò ọmọ yọ látara rẹ̀ báwọn wáyà ara rẹ̀ ó sì gíní ọjẹ kòbòkòbò ara rẹ̀ ó sì gíní tó ẹwọ nǹkan ń wà wá wà ní ìsìn ayáfún bò ní ó fún ọ̀rọ̀ tí ń sọ wá nù ó sọ pé ìjọba ilé ilé pọ̀ kí ni kọ̀ránì ní túmọ̀ fún ọyẹn ọ ń lò lórí àwa múmi nínú yẹn ló fi jẹ́ sí pé gbogbo àyíká bá ti rí báwọn kára sọ́ra kásì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹlòmíì lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa lù ń blálà ṣùgbọ́n kò síjọba ṣẹ̀ríà èèyàn máa sọ pálapàla rẹ pé wọ́n lu ẹnu ẹ̀ báyìí tí wọ́n á padlọ́ọ̀kì ẹ̀gbọ́n sọ ọmọ tó èkó láyé àwọn èèyàn mi lẹ́tọ̀ọ́ sí báyìí fún Allahu Akbar wọ́n wà pẹ̀rún lọ rẹ̀rẹ̀rẹ̀ ah, wá ṣe ìtọ́rù fáwọn èèyàn kọgbàládà abẹ́rẹ̀ nǹkan tọ́bà tẹ sponsor program rédíò sẹ̀sá kì í ṣe tí ń sẹ́wọ̀n lọ sponsor ẹni tí ń sẹ́wọ̀n yẹn kò ní nǹkan tí ó sọ lẹ́nu ìwọ lọ́wọ́ àwọn ẹni tó sponsor ń tiẹ̀ pé mo fẹ́ wà lọ kódà kọ́ wà kúrò nílùú bí dọ́wà ẹni tó yanjú ọ̀fẹ́ gbàláàdà táwọn èèyàn ó ti ẹ̀ráǹfààní kàbí ìkejì yìí torí di eléyìí bó lè ń sọlọ nù afẹ́ lọ sí mọ́tí àlànà kò tó di pa sọ kalẹ̀ ahán alírẹ̀ ń jẹ́ ọ̀wà a máa sọ wípé ẹ̀yin sọ̀rọ̀ ń sọ ìjáde pé pé a máa sọ̀rọ̀ òkè lásán ìyí tí ń sọ fàmbẹ̀ ní pé ohun wọn wá kọ̀bọ̀rọ̀ kọjá ohun àjẹ́bì ní ọ̀gbẹ̀ àmọ́sọ̀rọ̀ òkè ṣòhálì tàbá fẹ́ mú jáde ní ọjọ́ ìsìkáàdì ní pé húnà wọ́n tó kọ̀rì rúnà lẹ́tọ̀ tó kìrì rúnà láwùsọ́tún wà hó wá fi kọ̀bùrì ẹ̀yí dáa ní àmọ́ pariwo ń di sàárẹ́ ànábì arẹ́lẹ́jọ́ sọ pé sọba wa rí bá ń gbà náà ajẹ́ tó pé nítẹ́ ìdọ́gbọ́n sọ ni pé ajẹ́ pé ànábì ní sọ́ọ́tù olóhùn tí ń jáde láti inú sàárè kẹ́ẹ̀sì wá ń sọ fún wa pé ká má gbóhùn tàwa náà sókè ń di sàárè rẹ̀ sáà báwa tí wà ní ìsìn aléké torí pé ànábì ò sí lọ́dọ̀ wa sọ́dọ̀ bá wa rí wọn sọ̀rọ̀ nídìí sàárè wọn ni ẹ mọ́ kí eléhùn ó ṣe é ṣe kí ọjẹ jáde àjàwá wọn lè ń tàná ní pé náàm ànábì ní sọ́ọ̀tù sọ́lọ́lá ó ní kàlám àwọn ànípè ní sọ́ọ̀tù ń tiwa nùsùbìtù nàbí yìí sọ́lọ́láhu aléhi wasálàmà kàlám a fi ọ̀rọ̀ nílẹ̀ bá nàbí báyìí kódà a kìí dẹ̀ ṣe gbogbo ọ̀rọ̀ ní sikini ní sọ sọ̀rọ̀ lọ wà láti nana bikoyod lẹ́sẹ̀ pọ̀yọ́d bikoyod bikoyod ṣẹ̀rẹ̀ bikoyod ṣẹ̀rẹ̀ àádùn ń bẹ̀ sẹ́kẹsẹ́kẹ ṣẹ̀ríà láti sọ̀rọ̀ àwọn mẹ́bẹ̀ dídí ní ṣẹ̀ríà bá mú wa pé ń gbọ́ láàpẹ̀ ń gbọ́ sọ láàpẹ̀ ń ṣe kí ni ọ̀ ah, gbogbo ìgbà ní sọ̀rọ̀ náà tó àwọn àlè wa máa wọ wípé ah, ok ọ ti paradà lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀rùn àlìjàwà kọ́ọ̀lá wọlé ọ̀hún làmà àwọn onímọ̀ máa sọ rahimahumullahu ta'ala wípé ànábì a máa gbọ́ ànábì sì ń sọ pẹ̀lú òfin ṣẹ̀ríà ah, imam ibn Baz qala imam ibn Baz rahimahullahu ta'ala muqarriran li hadhihi al-mas'ala wọ́n sọ pé waqad أن النبي صلى الله عليه وسلم أولي لدو لنا حديث قال ما من أحد ما من أحد يسلم علي إلا رد إلا رد الله على روحي علي علي روحي آه. حتى أرد عليه السلام آه فادي سنك عليك أنشو ما من أحد يسلم علي ما من أحد ما من أحد يسلم علي إذا رد الله عليهم حتى أرد عليه السلام حتى أرد عليه كيف أدعو عليه السلام حتى أرد عليه السلام Kọmọ́ àkà ní pé àtà àrúdà àléhì, àtà àrúdà àléhì sàlámù. Hàtà àrúdà àléhì sàlámù. Wọ́n ní àdísìn lánàá wọ́n ní òjìjọ́ ọlọ́run fi nílẹ̀ fún apẹ́ ẹnìkan ò ní wá sálámà sí mi ànábì. ẹnìkan ò ní wá sálámà sí mi ànábì. sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n ti ìsátán ni o. ọlọ́run ó dẹ́ mi padà wá bá mi. ọlọ́run ó dẹ́ mi padà wá bá mi. níbi sàárè mi. èmi náà wà tún dáhùn sálámà. èmi náà wà dáhùn sálámà. Allahu akbar Allahu àti tọba dún wájú sàárè sọ ní assalamu alayka ya Rasulullah àti ànábì náà sálámà sí wọn ẹ wo oríire tí wọ́n á ṣe ẹ wá orí ike títí wọ́n á ṣe ọwá ké ọwá ń ké wájú sàárè ṣe mọ̀ pé léhùn ó sorí ike ń tiẹ̀ nìyẹn jama tá a bá wòye sí àárín ìsí dáadáa a rí pé ó fi nílẹ̀ fún wa wípé ó fi nílẹ̀ wá ó fi nílẹ̀ fún ayé pé ẹnìkan ò ní sálámà sí ànábì sallallahu alaihi wasallam àti kọ́ dáhùn sálámà fún padà tó wàfàdé ìtẹ́jẹ̀ jama'atun àfáwà Imam wa Ibn Baz wọ́n wá ń kọ̀ rọ́rọ̀ wọ́n ń fi ọ̀rọ̀ mọ́ṣálà ọ̀rọ̀ ìmọ̀yán nílẹ̀ wàfàdé سلام المسلمين عليه إذا ردت عليه روحه ibi ànábì a máa gbọ́ sálámà àwọn tó bá sálámà sí ní ìdí sàárè rẹ̀ pé ọlọ́run dẹ̀ mi padà wà bá wọ́n ní ìdí nìyẹn wọ́n kódà wọ́n tún sọ wípé àwọn onímọ̀ kan tún fa ágùn jù bá ń lọ pé gbogbo kíbi tá a bá wà tá a bá sálámà sí ànábì wọ́n ní ọlọ́run ànábì ó gbọ́ ẹgbẹ́ bó ti wà náà hadith mi gbé ànábì sọ pé inna lillahi malaikatan sayyahin yuballighuni an ummati as-salam ibi ọba sálámà nàìjíríà ní tó ní ọ̀rọ̀gbà tó ń ti tàhíyà lọ́wọ́ assalamu alayka yóò annabi wa rahmatullahi wọ́n ní sálámà rẹ̀ yẹn ànábì ní nínú sàárẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ó sì dáhùn àwọn onímọ̀ sọ pé kìí sì ti sàárẹ́ nìkan gan ìdí sàárẹ́ nìkan kọ́ ló jẹ́ sí pé agbọ́dọ̀ bọ̀wọ̀ لا يلزم عنه لا يلزم لا يلزم على لا يلزم عنه على الدوام والاستمرار káfíìn ilẹ̀ nígbà ìpè ànábì à ń gbọ́ sálámà ń sọ̀rọ̀ ń dá sálámà padà ohun náà nù àbí à ń sálámà sí ọ ń gbọ́ káfíìn ilẹ̀ ń bẹ̀rù kìí ti Muhammad Muhammad

sallallahu alayhi wa sallam kí ó lọ bí ẹni pé mo ti yẹ̀yẹ̀ fún alánà pé ohun wa àti ohun ànábì tàbájọ́ ń sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam mẹ́ta náà ni lẹ́fùtáwọ̀ èèyàn wà pẹ̀lú ohun rẹ̀ nínú káfà sókè jó kóhun wa kó gorí ohun ànábì eléhùn haramu ni tàbí kọ́ wà ní lẹ́fù kan náà eléhùn náà dáa ah, ṣùgbọ́n tá a bá yìn lẹ̀ ah, ìgbà náà la tó gbà dáadáa. Naam, as-salafu وهذا الادب من يجازي ومن سلف قولا جل ادب فلوني لا ترفعوا اصواتكم فوق صوت ولا تجهروا له بالقول تجاهل بعضكم لبعض أن تحفظ أعمالكم وأنتم لا تشعرون كيف هذا أبو بكر؟ abúbákìrì ni ó wọ́n ní àgbà wá nígbàtá àyà yìí sọ̀kalẹ̀ ah, abúbákìrì wá kéde fáyé pé látòní lọ ẹgbọ́ òkèrè o ẹgbọ́ o ah, látòní wá lẹ́rí àǹzàlà lẹ́yìn kálíkítà àbá Ok, ohun yí máa láàrin ìpínlẹ̀. Wọ́n lẹ́bí Anzala Alékàlkítà àbáyà Rọ́sùlọ́lọ́. Wọ́n lẹ́bí Anzala Alékàlkítà àbáyà Rọ́sùlọ́lọ́. Àwọn bá kìrì kéde lẹ́ẹ̀kan náà ni pé wọ́n fọ́lọ́wọ́ bá tó sọ Alùkùránì kalẹ̀ tó sọ ayà yìí kalẹ̀. Mo fi búra owó òjíṣẹ́ Ọlọ́run láàrùn kalẹ̀ mú ka ó ní mo fún fọlọ́run búra wàláhì mo fọlọ́run búra láòkà lémùk wọ ànábì wọn àbá ọ sọ̀rọ̀ mọ́ látò ní lọ́ọ́ àti kí ara máa sọ nílé ó ní abadan hatta alkọlọ kí n fi kú ó ní gbọ́ lẹ́nu ní kí wọ́n máa sọ̀rọ̀ kí nípa àti ẹ̀ o bá dọ́dọ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ mi lè sọ̀rọ̀ òkè mọ̀ níwájú wa nábì ọlọ́mọdé Abubakar kéde báwọn bò wọ́n wá o ayà tí Abubakar gbọ́ ni wọ́n náà ń gbọ́ yìí o Adéńkọ́. Wàlá àwọn òun làwọn

wọn ò sì rìpíìtì ẹ̀ fún wọn gan ọmọ yorùbá tá a ti káyà ní ti ìjókòó látàná àti níbẹ̀ ní ti ọkàn rẹ̀ sáà lè kókòkò náà ni pé ọwọ́ ah, ara ah, tiẹ̀ tiẹ̀ tí màá náà gan ọ̀sẹ̀ tó ń ronú ń pé àìgbò ah, lọ́wọ́ afá àlàsípò ní gbóhùn òkè mà lórí ọ̀run ànínábẹ̀ pé ẹ̀ ń bọ̀ báyà ń gbà ń bá dàgbà láti sọ fún abọ́dá àgbà Abubakar ìjọ tó ti gbọ́ àyà kan náà ni pé látàrú fáwọn àwọn àtàtà ọ̀rọ̀ ní nǹkan Abubakar lọ́rùn àwọn wọ́n wá ní kọ̀wàá rẹ̀ tán bá ń kò tí ìtàn bẹ́ẹ̀ wọ́n ní tí Abubakar bá ń bá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin ó dìgbà tí ànábì bá tún sọ pé tán wí ǹbọn tó ń sọ yóò yà àfikún díẹ̀ yóò lò rẹ̀ débi pé wọ́n ní kò sí bó ti fẹ́ bá ànábì sọ̀rọ̀ tánàbí ọ tètè gbọ́ lẹ́ẹ̀kan níbi ọ̀wọ́ náà dé aya ran wọn ọlọ́njọ́ ran àwa náà so wàhádà sábìtò bínú kais káyánà rọ̀fí àtọ́wò ọlọ́gbọ́n náà wùrẹ̀ wùdí ẹ̀ báyìí sí báyìí ó ní káyánà rọ̀fí àtọ́wò wọn náà wo sàábé yìí sábìtò bínú kais sàábé tó jẹ́ sí pé olóhun jahuru ni ní a bá sọ̀rọ̀ báyìí bí àwọn àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ láàrin wọn bẹ̀rẹ̀ sábà ti gbóhùn láti mọ̀ pé akọ̀kan ní sọ̀rọ̀ yẹn lákọ̀ lákọ̀ lákọlákọ ọmọ mi káwà tí máa ń rọwà sí irun báyìí ọmọ rọwà sí irun ah ohun ẹ̀lé ahá òun náà nìyẹn ọ̀yà ọ̀yà ṣe ṣe ọ̀yà rọwà sí ní ìsìnkí wá ṣe pé ah àwọn kan bẹ tóun lákọlákọ. àwọn kan bẹ lákọlákọ. ẹ̀rí nǹkan ọlọ́ọ̀lọ́ọ̀ni bá ń fi lọ́fíńdà sí Amìlọ́mìnà ìyá. Yá Ah, wàlá Wọ́n ọmọrọ̀ jẹjẹ́ sọ. Ọmọ wa yẹn ti ẹ̀wọ̀n lè mọ̀rọ̀ sọ àwọn kan bẹ ọ̀rẹ́ mi kan bẹ ó ti kú láyé. Ohun rẹ̀ bí katapila ń bọ̀ ni. Kí mo ti má ní àwọn èèyàn gbọ́n tán sọ òwò ẹ̀mí ò lè sọ jù bá ń lọ. ọlọ́run ló máa ń irú ẹ̀ wá wà láyé ànágọ́ Muhammad. sábìt náà ni ibn a máa wá hálíkọ̀ a máa kẹ́kọ̀ọ́ wájú ànábì sallallahu alaihi a máa wá kẹ́kọ̀ọ́ wájú tán jọ náà lọ́ba délé àwọn èèyàn bá fún lábọ̀ àyà pé àyà ti sọ̀kalẹ̀ pé ọlọ́run sọ pé ولا تجعلوا له بالقول كدأر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون آه ثابت بابا أبا وما ó ní ẹ́ kọba lọ́mọ́ wọ́n wá béèrè pé kí ló fàtà àfi rí sáàbì lọ́ba ní wọ́n bá rọ́fẹ́ sí lọ́ba sọ pé anna lè lẹ́dì. èmi láyà ń bá wí. anna ah èrò náà lòun ó ti dèrò náà bá wọn. iṣẹ́ òun ti bàjẹ́. àrùn. àrùn ọjọ́ àlọ́ta fi bẹ́ ìdè ọyà àjókòó lé owó ní ah, ìdún tí ẹ̀sìn forí kò ń ti tó kóun wá máa tún lọ ń jojúmọ́ kóun tún lọ máa fi ah, àǹtàbátọ̀ ń jojúmọ́ ọlọ́mọdé wọn fi àǹtàbátọ̀ òjò ah, lọ́ba jókòó lé àjí náà bẹ̀ǹtì ń sunkún yá sí bí nǹkan ṣe bàjẹ́ náà rèé ó ti dèrò ọ̀nà òun ọmọ bí wọn ti sọ òun yóò kò ṣeé wọn ọ̀bọ̀lọ̀ má kò sí bóun ti fẹ́ ti tóun lóun bá dẹnu ọ̀nà mọ́sáàsì báyìí tóun bá bẹ́ nìkan sọ̀rọ̀ gbogbo mọ́sáàsì ni ọmọ gbọ́ kò sí pamá àfàlámà nígbà tí ọ̀rọ̀ sábìtì wá dé tí ànábì wa sallallahu alaihi wasallam qala li ashabi ànábì wa sọ publicly ní gbangba yí pé láà iṣẹ́ rẹ̀ ọba jẹ́ láà iṣẹ́ rẹ̀ ọba jẹ́ láà èdèrò náà Muhammad tẹ́wàá ní Bàdìlúwà mi. Ọmọ ya bà a máa wà. Aburú ni dáadáa ó fi bẹ̀rẹ̀. Dáadáa ni ọlọ́run fẹ́ fún ẹ o. Ṣùgbọ́n bóyá àwòrán aburú ní ọkọ̀kan fi bẹ̀rẹ̀. Àwòrán aburú <laughs> lójú rẹ̀. Lọ́mà rò sí. Bẹ́ẹ̀ sì ni ọlá lọ́lọ́run fẹ́ fún ọ nígbà ẹni ìbànújẹ́nú lé ní ìsìn ó pé ó ti rò pé bá tòun ti ta ó ti bàjẹ́ nìyẹn ṣùgbọ́n mo lọ́jà sí padà ọgbà sàtífíkẹ́tì àlìjẹ́nà ó fi dẹ́gbẹ́ tá a bá ń ka èrò àlìjẹ́nà nínú àwọn tí a nàbì fún sàtífíkẹ́tì àlìjẹ́nà sáábì tó bínú káì ọwà nù wọn. àbá bíọ́lé ní pé sáábì tó bínú káì sí ń bọ̀ lọ́wọ́ kí ló wí? àbá bíọ́lé rè pé ẹlòmínú sàábì kí ló wù? ó ṣùgbọ́n gbà pé ọmọ àlìjẹ́nà gbogbo àwọn sàábì tùmọ̀ lóòkọ́ lóòkọ́ èèyàn kọ̀ọ̀kan níbi lábájá àlìjánà lọ́wà lábájá àlìjánà lọ́wà ẹni tó lè pín ìyàwó àlìjánà òun náà lẹ́ni tọ́lọ ń bá sọ̀rọ̀ ìdànàbà Muhammad sallallahu alaihi fọ́kọ̀sọ́ ti nàbí wọ́n ní fọ́kọ̀sọ́ ti nàbí kéwù táwọn onílógà lélẹ́hùn tiẹ̀ wọ́n ní tàbáníká wo bí tọ́wà nù kéwù wọ́n ní pé háàlù ni háàlù ni fi mahali nasu náà lọ́wà tẹ̀m̀bì àkíyèsí kan bẹ́ẹ̀ ń bí o al-aslu fil alla yarfa sawta fi jami'i ahwali illa inda al-haja ìpìlẹ̀ fọ́mọ ádámà lọ́wọ́ sọ́tù Luqman àyà 19 wọ́n nípìlẹ̀ fọ́mọ ádámà nínú ayé tá a wà yìí oníkàrà máa sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah, ọmọ ádámà èké tẹ́mọ̀ pé a ti sọ pòsíṣàn tó yẹ ká wà pẹ̀lú ọ̀rọ̀ ànábì àtòhun ànábì wa sọ́lọ́wọ́ ayọ̀ ọwọ́ pòsíṣàn tó yẹ ká wá wà gan pẹ̀lú ara wa níbi tá a bá wà táàbí máa sọ pé súrà tá a wà suratul adab wal akhlaq ni táàbí máa mọ̀ pé ọmọ wàáhù bóò ló yẹ kó hùn rí orí gan bóò yẹ kó máa sọ̀rọ̀ ولقد ذمه شارع الحكيم ومن اسره الادله على ذلك قوله تعالى في سوره لقمان ان انا دعاء دعمان لقمان ما انظم يا سيدي في مسجد اها ان والاقوال الى صوت الحبيب ó ní wá gbóòtù mi sọ́ọ́tẹ́kì Lukumanu sọ fọ́mà rẹ̀ pé wà máma kíyà tọ bá fẹ́ máa sọ̀rọ̀ kó lè bá ìjọmá tí ọmọlúwàdí kó lè bá ìjọmá rí tí wọ́n máa kú máa kí ọmọ mi pé ọmọ Lukumanu ní sọ̀rọ̀ wọn. Wọ́n jẹ́ wọ́n pé ọmọ Lukumanu ní à ń sọ̀rọ̀ yàrá Baba àwọn ọmọ fagúfagú ní ẹmọ sọ̀rọ̀ báwọn bàbá ẹ̀wòmí kẹ́ẹ̀ ẹ̀rí mi ni àwọn ọmọ ìtanù nọ́mọ́lì láàrá máa sọ̀rọ̀ ló fi jẹ́ sí pé o lè rí ọlọ́lá kan tí ń bẹ láyé tí ké o lè rí ọlọ́lá kan tí ń bẹ láyé tí máa ń ké o sì lè rẹ́ni tí ń ké kan láyé àfikọ́jẹ́ sí pé ní lẹ́lẹ̀ ìwọ lọ mú bẹ̀rẹ̀ ṣe ọlọ́lá la fẹ́ jẹ́ abẹni ilẹ̀ ẹ bá fẹ́ jẹ́ nílẹ̀ máa kí ó àìkí tí ìbá ṣe pé ló fi jẹ́ sí pé Lukumanu ń sọ fọ́mọ rẹ̀ pé máa rẹ̀wọ̀n ẹlẹ́ máa rẹ̀wọ̀n ẹlẹ́ tó bá fẹ́ máa sọ̀rọ̀ yálà ọfẹ́ bẹ́nìkan sọ̀rọ̀ ní rẹ̀ẹ́lẹ̀ wọ́n kò tó ní sọ́wọ́ tí ọfẹ́ bára àtàsọ̀rọ̀ yóò rẹ̀ máa wà ní tùmọ̀tùmọ̀ ọwá ní tọ ọba wá yí ọ jẹun sọbi ọ wà ọba ti ń ké inú ìjọ ọba ti ń ké inú ìjọ òwú ti ń ké sínú ìjọ èèyàn ẹranko bá tún jẹ pé ẹranko ni irú ẹranko òwò ni. kí ni àrùn pẹ̀lú nǹkan tí ولئن ó ní làṣọ́ọ̀tò lẹ́hàmìr méjì ní iná ọmọ mi ẹ̀ èmi tí wọ́n bá ń sọ̀rọ̀ with experience kìí sí pé mọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run lásán fún ọ tí a bá mọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ọba tún ní experience ó lè máa gbé ọ̀rọ̀ ọlọ́run síbi tí ọ̀yọ́ gbé tí ń gbà mí tí a bá sì ní experience tí ọba mọ̀ ọ̀rọ̀ ọlọ́run kò ní máa ń tọ́jẹ̀ bọ́bá wà mọ̀rọ̀ ọlọ́run tó ní experience ó lè kan pámọ́rọ̀ tó ń sọ fẹ́ tó ń bá sọ̀rọ̀ pé mo kà nínú ọ̀rọ̀ ọlọ́run mo tún kà nínú experience wọn alábẹ́ni pé Lukman sọ fẹ́ rẹ̀ pé ọ̀dà lójú dáká lọ́wọ́ mọ̀ pé ohun voice àbí sound tó wọ́ọ̀sì ankara ah, Ankara lọ ń ti àwọn ti ankara tó ti rà àǹkárá àwọn ọ̀rọ̀ tó ti rà tó ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu kẹ́tẹ́kẹ́tẹ́ kò sí àwọn ọ̀rọ̀ tó ti rà àkókò tí kẹ́tẹ́kẹ́tẹ́ kò sí. tí wọ́n náà bá ti wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ti di lọ́ba ah, ń à èmi náà lọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀fọ́ ọlọ́run sọ pé eh. wọ́n ní fífi wé tí wọ́n fi wé ń bíbẹ̀ fi yá pé ọmọlúwàbí èké nínú ìrìn àjò tí mi ti rìn díẹ̀ nínú ayé mi ò rọ́ láti ike o kódà tí kì í bá ṣe pa afẹ́ káwọn èèyàn gbọ́rọ̀ láti ń lò àwọn àwọn ọlọ́lá ayé tí wọ́n bá dá àyè wọn àwọn tí ì ti ẹlẹ́sìn tí wọ́n ń lọ lága. wọ́n lọ lá. yóò jókòó báyìí. yóò jókòó yóò bẹ̀rẹ̀ sí i. nígbà wo lọ wá dé. nígbà wo lọ wá dé. nígbà wo nígbà wo. nígbà wo lọ wá dé. gbàmí nǹkan kà á sọ̀rọ̀ tọ́lẹ̀ tó bá wá báyìí. Àti ọlá wà nú ọ̀rọ̀ tó ń sọ. Àfẹ́jọ́ ọlá ń bẹ́rẹ̀ ọ̀rọ̀ tó ń sọ. Ìwọ́n tó ń ké òsì wà nú ọ̀rọ̀ rẹ̀ o. Ìrìnà àrùn ìgbà wà ní àkúwà ìrìnàtọ́ nínú tèmi rí láyé nìyẹn o lẹ́yìn ẹnu ààyè kọ̀ọ̀kan tí yẹn dé ń ìpariwo mo lọ sí conference kan tó jẹ́ tàwọn àwọn ìran mi ti ìran wa wọ́n wá mú yàn kọ̀ọ̀kan kọ́ńtì gbogbo ayé mo wá jẹ́ kan wọ́n á mú mi ní nàìjíríà ah Allahu Akbar ẹni tó rọ